Hmm. àwọn èèyàn ò tèkè èyí sì fún bàbá Falana rárá o lórí ọ̀rọ̀ very dark man Vaz àti Bobrisky ẹ̀yin èèyàn kí ló fà á gan because tẹ́ ẹ bá jókòó tẹ́ ẹ bá wo trend ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ pẹ̀lú opinion ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ọ̀rọ̀ yìí àwọn èèyàn ò tèkè èyí sì pẹ̀lú bàbá rárá rárá now ẹ̀yẹ ẹ̀jẹ̀ àjọwọ́ fọ́nrán tí mo mú wáyìí yèyé kúdí pèdè kan pé ráǹtì yìí ti pọ̀ jù wípé n tó yẹ kí bàbá Fálànà ṣe bọ́n ṣe mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́mọnìyàn ó ní wípé kí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ kí wọ́n fojú Bobrisky balẹ̀ ẹjọ́ pé Bobrisky gangan lè ku ẹ̀dá tí gbogbo ọ̀rọ̀ yìí sẹ́mọ́ lórí pé bàbá ò ṣe bẹ́ẹ̀ pé it's like bàbá ń try láti cover ọmọ wọn lórí àwọn aspect kankankan ẹ̀yin èèyàn bó lọ̀rọ̀ yìí ṣe rí <laughs> ọ̀rọ̀ yìí ti tough gan o yèyé kú ní para ń bí gidi ni o <laughs> ó lágbára o ṣáárá yìí tẹ́ bá ń fọ́lú ọ̀rọ̀ yìí látìgbà tó ti bẹ̀rẹ̀ hmm. tẹ́ ẹ̀ bá gbàgbé bàbá láwọn máa sú o very dark man ó tún yá wọn tó padà dé wọ́n ní àwọn èèyàn kan wọ́n ń threatening ọmọ àwọn kódà wọ́n ní àwọn máa bọ́ọ̀nù ọ́fíìsì àwọn táwọn bá gbé very dark man lọ́lé ẹjọ́ ẹ̀yin èèyàn <laughs> aláwọ̀ èèyàn take it easy pẹ̀lú bàbá Fálànà mọ́ now kí wàá ní Yèyékúdí sọ ọ̀rọ̀ ipò o ah, eh, serious Yèyékúdí sọ̀rọ̀ mi o tá a bá dẹ̀ jókòó tá a bá wo ọ̀rọ̀ yẹn ẹ̀yin èèyàn ẹ̀yin ọlọ́gbọ́n ń bẹ níbí ẹ̀yin olóye ń bẹ níbí bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí mo fẹ́ kẹ́ ẹ máa comment mo fẹ́ kẹ́ máa comment kẹ́ máa fi opinion yín hàn lórí ọ̀rọ̀ yìí ẹ gbọ́ ṣé bàbá ń gọ lẹ́yìn ìka kan ni àbí right direction ni bàbá wà ìbéèrè tí mo fẹ́ béèrè nìyẹn ẹ má jẹ́ ń take time yín Yèyé Kúdí ẹ kú iṣẹ́ takuntakun ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí <laughs> no be small ọlọ́ngbọ no be small ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ rant ta ló rant ta ló halẹ̀ <laughs> fọ́nrán rèé fọ́nrán rèé fọ́nrán yìí ó ti sọ gbogbo ẹ̀ ẹ máa comment ẹ bá mi share kó dọ́dọ̀ àwọn èèyàn lóríṣiríṣi. kún o I, know, I learnt you are from Ekiti and my title says please this profuse ranting for us is too much. They are profusely ranting, sir. Due respect, sir. They are profusely ranting. If you want to sue very dark black, dark man, please go ahead. Coming online today again, you have gone to profusely talk, profusely coming online and profusely ranting, sir. That you want for this reason, exactly what you did. And we are saying to you that No, you cannot hold very dark man responsible for what Bobrisky said and he played it. We as onlookers, we, we, we looked at the matter on behalf of you people and said, very dark man is a whistleblower. He heard something and came to do amebo to the public. Good. He did not, he wasn't sure if this is true. He published it. Agreed. And he purposely did this thing. But got so good. All accounts in every ramification, it ended up clarifying in every way. It was profusely seen by everyone that it was Bobrisky, or it is Bobrisky that said all those things profusely. Now, since that day, your family have been profusely ranting. You people have been disturbing our peace profusely. We online in-laws, online family, you people are disturbing us, sir. Because exactly what you are accusing very dark man for now is what you have come out today to profusely do. Your daughter came to you after you profusely narrated to us. You changed the whole story of what transpired between Bobrisky and your son. You profusely told us another story. We profusely took it on board and said, okay, however it is, we have heard you. What is the final thing? You want to carry this man to court? Go ahead. He's waiting for you. You then said today now, sir, that your daughter came to you and said they messaged her and she was profusely threatened. Also, some two men came online and they profusely threatened that they will buy you if you do not profusely take very dark man to court. Okay, this is what you are doing to very dark man that you are holding him profusely now. You said he heard something from a third party. He is the one that published him. You heard him responsible for what Bobrisky said. That your name was mentioned. He defamed your character. You have never spoken to Bobrisky. You held him responsible. Now, two people, two men so threatened you. If you carry dark man to court, they will do so so thing to you. Again, you are holding dark man responsible. What is, why can't you people hold the men the same way? Why can't you hold the men that use their mouth to say it? Is that not the advice we are giving you? That Bobrisky is the one that spoke. Bobrisky should be the one held responsible for alleging that you collected money or you spoke to them or anything about state pardon. You said no, that it is very dark man that you will hold. Now, two people threatened your child. Online people, your daughter as a lawyer, you said you have two daughters, one out of your daughter. Your daughter as a lawyer profusely have been going to online, going with a basket to pick people's comments. And she's a busy lawyer with your caliber, sir. A busy lawyer, you are going online to pick comments What people are saying online, how they are threatening online, sir. And then you are holding very dark man. That for this reason, no, he's libel. You are going to court. That, that's why you must go to. Sir, the noise is getting too much on the social media. We are tired. You are profusely disturbing our peace, our cyberspace. Cyberspace is not Nigeria, sir. Cyberspace is not Nigeria. You come online and you have been ranting, profusely ranting. You will hold this guy responsible for what was said by Bobrisky. You are also then holding him responsible for what was said by two men. Then your daughter profusely, as a lawyer, goes online, carry basket, and picking comments. People are profusely threatening. So, what happens to what your what you are doing to very dark man? For you want to hold him accountable for what Bobrisky profusely alleged, and then you want to hold him for the profusely threats that is going on online. So it's VDM, sir. Just go straight to the point. You are looking for every avenue to take VDN to the court. I, yes, your daughter profusely called him a ridiculous, notorious. We have, the boy didn't even mean it on it. Isn't that defamation to call him directly? A, but she, it, she, it, he just said it normally and said, please, so oh, don't disrespect me, oh. Abi leave me alone, something like that. I'm waiting for you people's court letter. As you people aren't stopping at that, sir. You profusely came online today again. You are profusely ranting. In fact, not only to VDM, we online lovers of justice in Nigeria. You are profusely shouting on, uh, on us. And you are explaining, sir, and then jẹ̀bi, sir. Because that guy haven't done anything. The two men you claimed threatened you, is it VDM? The places your daughter have gone to pick comments, is it VDM? The threat message that was sent to your daughter, is it VDM? At least you are in Nigeria. You people can do phone analysis. You can do forensic or phone. You can track the person that sent that message to your child. Why hold BD BDM for it? You claim it is because of the what Bob Briskin said that BDM played. This is why you must go to court. Sir, go to court. We are profusely waiting on how the courts will decide on this. Go to court. We are tired, sir. The profuse noise is too much. We can't continue like this ariwo yìí ti pọ̀jù fún wa in the society in, on our cyberspace cyberspace has many people different countries it's not only Nigerians that are on social media it is not only Nigeria Nigerians that are on social media and some of us that are Nigerians we are no more used to all this noise the shout and the noise is too much ariwo yìí ti pọ̀jù If people what you want to do to me, he has said it. Bẹ́ẹ̀ pa òun ẹ e pa òun orí òtítọ́ lòun máa kú sí. Go and arrest him. Do you people do what you want to do to him? We are tired. He is prosperously waiting for you people. Why the prophets, prophets shouting, prophecy shouting on our cyber space? Kí must say all, all, all of us in Nigeria, eh, we can all sleep and kọrí soju kan náà náà. Wọ́n ní eh, ìkà rojọ́, ìkà kan ló máa dá. Ẹ sọ̀rọ̀ sá, ẹ dẹ̀ ń jẹ̀bi per second per second sá. Sá, ẹ sọ̀rọ̀ ẹ dẹ̀ ń jẹ̀bi. Ṣé kìí ṣe pé tábà wo ọ̀rọ̀ ẹ ṣe é ṣe pé a fẹ́ ni? How can you hold someone accountable? for people that have profusely threatened your daughter or people that are doing chats and they are profusely threatening you. You claimed, sir, because all this thing too is claim. We don't, we can't see it. We don't know what you are talking about, and they put their face to it. Why hold VDM accountable for it? Why say it's VDM, VDM, VDM? Please, sir, go ahead. The boy said after six months, on Wakuro, we want wọ́n ní kóun ṣe on òun Only justice I stand on. Truth will prevail. So profusely, sir. Uh, ẹ kọrí very dark man. Ẹ ṣe the needful, ẹ ṣe normal. This profuse noise is too much for our ears. Or ti sú wa, ọ̀rọ̀ yín ti sú on our cyberspace. The noise is too much. This one is no more freedom of speech. This is ariwo. You can't be granting many interviews and be talking and we that are listening, we see that you are not talking right. Ekode and Sosa, Koda, you are purposely misplacing us. You change the narrative. The story is different from what you said with Sheun. What is sú Amoyeti, Ọmọ yẹn ti the boy came out, pleaded with you and said, you are a father, you are a role model. You, you choose not to listen. Your daughter now carry basket and when I started picking comments. Even me, me, that I am a speaker on social media, I don't think I have time to go and be picking comments online. Me, I, I have time to go and pick comments online. When there anybody is doing anything on their cybers, it's their cyberspace. It is their cyberspace. Comment. Then the threat aspect of it, if it is true, please go ahead and do forensic. They can track the person. Use money to track the person. Use money to track the person. Go and arrest the person that threatened your child. Is it VDM? Is it VDM? Because you see, when, when we are doing stuffs and we say we are activists, you understand? And we are purposely bringing down other activists that are young and coming up activists. Yeah? It speaks volume. When the repercussion starts to tell on us, do not forget this journey. And thank God we are witnesses. A time will come, people will remind every one of us what we did that warranted us being disrespected. Lọ́yà Fálànà sir, with due respect to you, you are profusely in this matter. I haven't seen where you are doing it right. You are trying so hard, taking side with your children without looking at it with the legal eye. I would advise you as a daughter that you look into this matter profusely. Once again, look into this matter because ìlànà tẹ́ ń gbé gbà ẹ́ no you are profusely not doing it right it is quite clearing it is quite clearing with due respect to you sir eléyìí o tẹ́yìn ṣe no iṣẹ́ ló dàbí pé ẹ fẹ́ fi ọwọ́ ọlá ẹ fẹ́ fi gbá ọmọ yẹn and it is not right ọmọ yẹn ò tí ì ṣe anything wrong so far and he has accorded you I mean, the way the guy has accorded you respect, it, speaks for you. Yes. He has even tendered apology. Yes. When he was in National he tendered apology to you. He was told to, and he did. But you chose not to pick everything because he did not mention files. Please, sir, go ahead, profusely charge him to court or sue him to court, sorry. Go ahead. We are tired. We are tired of the noise. Ariwo yìí ti pọ̀jù. Erin fọ́ ta hour. So that is about lawyer Falana's profuse ranting. He's, he's, he's so overshadowed by what his daughter is telling him. Clouded by it. Lawyer Falano is not looking at it. This matter respectfully, with due respect to you, sir, you are not profusely looking at the matter with clear eyes, legally. You are profusely looking at it biologically. The way, because of the love you have for your children. Remember, that is the same way that boy's mother too loves him. And of course, Nigerians like us, we love that boy. Because he's doing it right. This case on ground about Bobrisky is on the right track. He's a whistleblower. He's a whistleblower. He is a whistleblower. And that is what an activist is meant to do. He's trying to help us. He's from little, big, small, small. We will finally, we want Nigeria to be good again. And that boy is on the path of a patriotic Nigeria. Yes. All the things, godfatherism, all those things, go to jail, not go to jail, is what is, he whistleblowed everything. and we are very glad. Nigerians are proud of him. We support him. So the threat aspect, we can't profusely hold on to somebody. The same way you have said, oh, he published something. It's not, he published, he's the one that said, you, everything Bobrisky was saying, you said he said it. You said the guy defamed your character. You said, but a uh, eh, very dark man defamed your character. <laughs> you, that was what you said with Shehu. He said, the boy came, defamed your character. Somebody that didn't say anything. Bobrisky spoke. He was in innuendos. Ah, I can't believe this. Can it's so clear. But you chose to hold on to it. Now some people chatting, you claimed. You are holding him for it. You are holding him for it. And he is also saying, if you must sue me, sir, you have to sue Bobrisky that actually spoke about you, that mentioned your name in the first place. You didn't answer. Now, people are talking to you. They, you claim they are threatening you. You are holding VDM. Who does that, sir? It has double standard. That is double standard. The same way you could not hold Bobrisky because it's not Bobrisky that published it. That are you holding VDM for people that are Why are you saying for this reason you are going to sue for libeling? Why are you saying it? Because they profusely threatened, claim you claimed they profusely threatened you. Sir, sorry to say, sir, with due respect, sir. Sorry to say, I even now, as I am like this, I don't know who to believe. I don't know if to believe you, allegedly. Do you understand? Because this that's the same way you came, told us story that eh, Lumba Tungbo, Lumba is, eh, your son said, Lumba something. You came and told us one story. That's not the story we, we understand. You didn't talk about the million that Bobrisky allegedly you just said Lumba, eh, is, well, your son was asking, are you sure you are calling you are you this thing did you take permission is the is the super clinic or be the superintendent aware of this call if not you shouldn't because all those stories we didn't hear it it's a narrative that we don't know if it is true it's allegedly we don't know the lumba the big grammar we don't understand it sir so now i don't know if this threat you see that's why you should do forensic we don't know we don't know All oh, these things are alleged, alleged, and you are shouting profusely on us, the listeners of all these. Uh, this that's why all these channels we need to ban them from Facebook and social media. We need to ban shame all of them. We need to ask that they should not be bringing all these cases online because the shout is too much. We can't want to listen to online talk and you people will be shouting àkọ́kọ́ lo paracetamol ká If you want to sue the guy, sue him he said he's ready ẹ jẹ́ ẹ gbé lọ ó worst case scenario òun òkú lówó òun dẹ̀ ti sùn sẹ́wọ̀n rí for being an activist ó ti so. ó ní tẹ bá gbóhùn síbẹ̀ six months parápárá àwa báyìí àdè máa fóúnjẹ ránṣẹ́ sí a máa fóúnjẹ ránṣẹ́ sí a sanwó vip nínú bẹ́ẹ̀ náà ni a sanwó vip a fowó oúnjẹ ránṣẹ́ sí ó ní six months òun á jáde ṣe bíbọ̀ brisky ló lọ tí ò ṣẹ̀wọ̀n